oògùn fibroid oyún ìju abẹ́ni tó bá fẹ́ fọ inú láti lè bímọ abẹ́ni tẹ́dá ń dà láàmú gbogbo ike nínú àìsàn inú tó ń da ẹ̀dá láàmú òun la fẹ́ sọ àti sọ́ọ̀rì but wọ́n tún ní ká repeat ẹ̀ àwọn míì lost video yẹn wọn ò gbọ́ wáyé ń bẹ̀ so síwájú kí a tó continue lórí ètò ètò fibroid gbogbo nǹkan inú generally níṣẹ́ ń ṣiṣẹ́ fún àti fibroid fibroid yẹn máa mẹ́tì díẹ̀díẹ̀ ó dẹ̀ wà very effective mo fẹ́ kẹ́ gbìyànjú ẹ̀ wò àmọ́ síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn aláìní account number ní fáwọn ọmọ aláìní zero one two three two one four two five four lẹ́ẹ̀kan sí zero one two three two one four two five four Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria uh, account number fáwọn ọmọ aláìní nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹ gbìyànjú kẹ́ get all in one ó wà very effective ó wà spiritual mi kí n rọrùn sùn ni àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni ó lọ́wọ́ ayé nínú ni ó lẹ́sẹ̀ ayé nínú ó ń wo àìsàn more than three hundred àìsàn táwọn èèyàn dẹ̀ ń ṣe kíni tí wọ́n ń give testimony sí kò rújú àwọn ẹ̀kọ́ tá a kọ́ láti India láti China láti Arab country àti láfíríkà kódà within Nigeria wa àwọn ẹ̀kọ́ tá a kọ́ káàkiri láṣàjọ la kó sínú all in one légbòogi tó dẹ̀ gba láàbù kọjá tí wọ́n bọwọ́ lù pé egbòogi téèyàn lè lò ní tí ò takò bọ́dì ẹ̀rí prophetic medicine bẹ́ẹ̀ nú ẹ̀ ọlọ́run á gbàdúrà ẹnì wa fifteen thousand naira là ń ṣe lọ́wọ́ báyìí ní nàìjíríà gbìyànjú kó gẹ́ẹ̀tì ti tiẹ̀ whatsapp wa lórí èyíkéyìí nínú èyí àìsàn ni àbí spiritual problem ni evil problem ni ayé ń dà láàmú ni tó o bá ti gẹ́ẹ̀tì product yìí àbú wish láti bá wa sọ̀rọ̀ lórí ètò àìlera àbí spiritual problem try kó contact global dahiratu dhikrlahi islamic organization health and spiritual department lórí nọ́mbà yìí plus two seven six one two nine five six three eight nine whatsapp number wa nìyẹn this all in one powder ló wà nbẹ ó lágbára ó wà effective by sheik afagba natural apps akó ogbe gbòógì ìjọ awa páàkì ẹ ní south africa Get titi ẹ fifteen thousand naira ni now ẹ bá mi gẹ́ẹ̀tì egbò àjẹ́ òbàlẹ̀ fún ẹni tó ń fibroid ń dà láàmú tó fẹ́ tó fẹ́ ṣètò bá ṣe lóyún egbògi àjẹ́ òbàlẹ̀ ẹ bá mi há ẹ há egbògi yẹn tẹ bá ha egbògi yẹn ẹ gẹ́ẹ̀tì òkúta tìró ẹ gẹ́ẹ̀tì èso abèrè ẹ gẹ́ẹ̀tì èso awogba ẹ gẹ́ẹ̀tì ẹ̀tù ìbọn ìbílẹ̀ ẹ gún gbogbo nǹkan wọ̀nyí papọ̀ tẹ bá ti gún papọ̀ ẹ wá máa ṣe kí ni ẹ máa fi mu ẹ̀kọ́ ń gbóná díẹ̀ díẹ̀ láàárọ̀ ọjọ́ tó bá lò má jáde toró fẹ́ fọ inú ni wàá lọ sí toilet ẹ understand so ẹ̀rọ a máa lò díẹ̀ díẹ̀ bí sínú láì fibroid yẹn máa máa mẹ́ẹ̀tì òkúta tìró egbògi àjẹ́ òbàlẹ̀ èso awogba ẹ̀tù ìbọn ìbílẹ̀ ẹ rí báyìí ẹ̀tùbọ̀n ìbílẹ̀ gbogbo nǹkan wọn èso àbèrè lẹ́ máa lọ̀pọ̀ pẹ̀lú ògo ọlọ́run àdúrà.